أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد èyí ni oṣù ramadan ní olùmọ̀gbẹ́lẹ̀ ìwọ́dọ̀ 1439 ìjìrí oṣù enehu ṣẹ̀tẹ́ lónúlò ogwẹ́gwa ìwọ́dọ̀ 2014 èyí 2018 miladiya kàtọ́ ní ayáchánà pín سورة النساء آية كوبوا يوم فا واعبدوا الله ولا تشركوا به شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا واعبدوا الله مرى رجو ولا تشركوا به شيئا ما كدوا ما يجوا لن وبالوالدين أتى إحسانا ما يوما وبذي القربى أميه وأنا ما يوما واليتامى أمام يكون مشيهما والمساكين أمام نوباتا نقلاك وما مشيهما والجاري ذي القربى أمام يكون أمام جودما الجاري نكي وكنيه ويكون جودما ذي القربى تاكي موشي هوانا والجاري الجنوبي ما ينكم جودما mẹ́mátìhùn ọ̀sọ́hìbí ẹnẹ́kù ẹkùn tí onùkúkù mẹ́láàdé oko mẹ́láàdé ìhwájá mẹ́láàdé ojúkọ́lọ́ mẹ́láàdé okùjẹjú bìlìjẹ́nbì mẹ́ àṣọmáyẹnu ẹnẹ́kù ẹkùn kẹ́ńkà kúmẹ́dà máa fún mẹ́mátsaka ní ìṣọmáyẹnu ẹ̀ṣẹ̀ ìmúmá ọ̀bìnrin sẹ́bí ọmọ ìjọ́nà ẹnẹ́kù dọ́nà ọ̀lẹ̀kẹ́hun yárú dẹ̀ mahamara bá dọ́ ọmọ ọ̀nà ọmọ ọ̀pá inagidi yona kuyenyaru abekengi kunyaru mechatikum oma malakat aimanukum ama dugidi hoome koome lumadi mechatikuma mechenyumuma inna allaha undu allahu ba la yuhibbu inni juno man kana mukhtalan ana dukisha abba mukhtal fakhur fakhur shabba mukhtal shahijini iyejuma allahu yun to yurudu kachana koji ẹnkaya ikọ̀lá ojúmọ̀ yìí dúdú ẹnkaya gidẹ́ ìṣánà ọ̀la ẹka ojúmọ̀ yìí dúdú ṣe tawhid ọjọ́ dúdú ká tùdábánilẹ́ málìmí kìtàkàdá tafsir òun ṣe ibn kafir ìṣèdúwá hadith ẹ̀fẹ́ yóòló ẹ̀họ́ka kìṣẹ̀bọ́gbọ́dọ̀ àjọ ojú ọ̀la tawhid yẹni hin aláwọ̀ tó gbẹ̀kú máa dúdú kónú tó gbẹ̀kú máa ara rẹ̀ wọn tó gbẹ̀kú máa wé dẹun tó máa yán ọlá dúdú àníbi sallallahu alaihi wasallam ka ní sahabin kuma daga ti ní mu'azi o majaba yẹni àtẹ́dìrí ma hakullahi alal ibad ẹ̀ṣẹ́ mi ùdú ọjọ́ kìdó jẹ́ àmàdùn sáki mu'azi yẹni allahu wa rasuluhu alam allahu kónú sẹ́hun àmànùmá ilẹ̀ tuli kọ́lá níbi yẹni àyàbùdù mara rẹ̀ ọjọ́ allahu wala yushriku bihi shay'a makidan du mayojolan thumma qala dak moda bi ngoti muadh nini ma haqqul ibadi ala allah eshi mu du ama dojo kidu jojo idha fa'alu dhalik shan kuma mojo duka allah yu'adhibuhum allah zawani a amado atanyuti kidagbade akpa ọjọ ìṣe ń atanyuti kidagbade akpa ọjọ atanyuti lẹ́yìn ní hákìí wa ìyà ní hákìí hákìí ọjọ kìtìgbẹ̀kọ̀ kìtìgbẹ̀kọ̀ ọjọ ṣe wà àmá àti ọjọ́ ní òpé wà sí gbẹ̀gbẹ̀ adùnmáwà yẹ adùnmáwà ní ẹ̀lẹ́kùn inú gígidẹ́ ìnẹ̀wọ̀n ikọ̀ ọjọ́ àtínì gbogbo ẹ̀mẹ́ yànẹ́gẹ́ kàmẹ́ àtínì ọjọ́ ẹ̀kọ́ṣẹ́ biology madọ́ àti ní symbiosis symbiotic relationship ó ma tí ní kídàgbàdé mẹ́kọ̀ ọjọ́ ìnẹ̀wọ̀n ikàmẹ́ anáti wọ́n yọ yànẹ́kọ̀ ọjọ́ àṣínámẹ́ ẹ̀wọ̀n aláwọ̀ tàbárakà wata aláka dẹ́nihi mẹ́ràrọ̀ ọjọ́ mẹ́kìdẹ̀ ọdún máa yọjọ́ lánàá àkàkí ni mẹ́ràrọ̀ ọjọ́ yáwọn dàgbà bá wọn mẹ́gẹ̀ efi aya omume lukman aya kẹgbẹ́lẹ̀ anishkuru ní wọ́lẹ̀wọ́lẹ̀ إن وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا أقول إن وقامو إن وندو أهوكوكا كني مارا رمونا تمولني سواتاك وعي ما تنهما عليكم ترابان الله التي أتكدا التي أتكدا كما دعا كني بغية المسلمين شينو قلاكا كما دعا لتاك لله malami na yanihi a nabi kayi amma yamda ci wa nabi malale ko ogalen da barka mi malami ma ya tire su kolale ainu kolale kubo akwaye lekare kagini na maya meta gidi qur'an kuma acha libo lama o kan e ci jama de ke gilibon e ya kokon to era rojo e kula pata kwaye ẹ̀wọ́nà eh, ẹ̀nàdì eh, zaka gẹ́lẹ̀gú wà kí musulat wà ti zakat wà tí ọlọ́ha wà rọ̀túnhù mẹ́tàlẹ̀bọ́ níṣọ́jọ́ mẹ́tàlẹ̀bọ́jọ́ tó a bá mẹ́wọlẹ́dẹ́ mẹ́ta rẹ̀ tó ó ka ìhun lẹ́nà àdójì ní mìírẹ̀ òun ti kàkí ní ara rọjọ́ àwọn mọ̀lá náà máa táwà pàáyé wa àtáwà pàáyé wa àbùjímamúmá àmàmáṣàkà àbùjímamọ́lá torí ìnẹ̀gbákàdọ́mọ́

aya ata ajoko ba ba matigini ajoko ba gbogbogbodu olugun gbe oji ma duke na okata echechi to dem iye ko de jima we elugudu dale asbida mi yewa tabali ko maje na buta buni oji ma maje nuwa oji iye we mu de ne gata eh ata chabuta balali wo ma we onu jima duke no eli kola ina yewe le madugo eke o to dale iye mu da chakachena tukata galen jeba matini kẹ́ wọn gbòjì máa mọ́kọ́ òjì máa yíyí lẹ́ yà á dọ́mọ́ tọ́ àkójọ́ ọ̀lẹ̀ kéjì lẹ́ eyó dòṣọ lọ́jọ́ ẹ̀kéjì kàkà abájọ́ ṣọlá àtàkpà yìí ọ̀lẹ̀ kẹta ṣọlá mihùwá nánì gbẹ̀rẹ̀jà alẹ́ ìwà rẹ̀ ọ̀làmà yìí wọ̀bí zílì kùrùbà àmì ìhùwá àwọn ṣehù rẹ̀ ìsìlámù àwọn ẹ̀yọ́ ká ṣehù ihu ichi ba amụ na ma ọ na-akpa ntabalị ma ma ihu ichi kụkọda ma ma ihu ichi ma ụkwụ obi examen ka dịhụ na bayọ ama ihu chi akwụla ihu gị ee wecha ka na akwụla ihu ba ma nwa dịdụ egide adịda taka e ọla gị ma ma ni ama ihu kwụla ihu gị ihu chi aka na achọga ọya na edudon hmm, akanya dụ gị ọgbụ ihu abayọ ọya ihu don alihiri awa kuma kuma bɛ kɔɔdi kuma bɛ kuma bɛ ti alihiri lɛ ma kula k'u yɛŋini yɛrɛ ɛni nɛnɛ sɔla ŋun ma ye selfishness ɛn kì í alu nɛŋini a b'a yun dɛ ama inalu kɛ ne ke sehu ɛli kɔda mɛ sehu mɛ sehu kɔla mɛ a ka nya yɔgbɛ ne ka bɛ o de bɔbɔ mɛ a bɔ tɛdu tɛdu tɛdu mɛ bɔ da kanya lɛ ko hun ihu tse olóhùn ìbí kuma jùlɛ bá ihu tse adi hàn yìí ŋa ma yɔrɔ.

ọlọ́rọ̀ àtàkwà àmàkọ̀lá bókè ní nàta wà kọlọ́rọ̀ àtàkwà tẹ́lẹ̀ nàta ọ̀rọ̀ àtẹ́ kó bàbá ẹ̀ nàta ọ̀rọ̀ àtàun pàtẹ́ nàta màkà síhọ̀ píọ́rẹ̀ tàbí ọ̀gẹ́nà lẹ́tọ́ abájọ́ àjọ abájọ́ ẹkíkà ẹnẹ́kà kí dúdú lọ́rọ̀ àtàrà kí èyà abájọ́ mímọ̀ tẹ́kì àmì ìgbókùnmà tẹ́rù yí àtàun kì ìmájẹni kò ń pàtà ọmọ ní nàdága ní wọn mẹ́fún ọmọ ẹ̀rùlẹ̀ ẹni wọ́n kà mẹ́kún òjòkòlò máa fún ẹ̀dẹ́ gẹ́sì ayé ìrìnà máa yọ̀ mọ́lá mẹ́mà kà máa dẹ́jẹ̀ lọ ẹni wọ́n ha abú ẹ̀kún ọdẹ́ ni iye ń ká wọn àkọ́ ọmọ ayé òun abájọ ní òwe ṣe dàlá hàtù ni because ẹgbà kàdé òun abájọ ẹkẹrẹ bá táwọn ene monu we kwa manaza ene monu we kwa maniye ora te ha onunga machi ora te e keji onunga machi ame hule ko uge ko ya ne ko ya ne ko ya ne ko ya ne amo mama kwa majuma al meteru yara mali ewu e, e kwa lagide e gba gele bogu yo mama takada mama yu kon mama yu ban but ma e gide ma enwi doji ma nga mama ora tama e keji eketa ekele ene kama kunu chaju ene ki chunkora ta makuji ene ki onkuye ah, ah, ah, makuji onkora ye makuji ma mogo gwatane umale chuma ibete jinu matini kene du zame ni kade nga baje turukume numa meule anubile ingoje ti phone number bole turukume ni kinne kola me me wala me ugwa me kula kola me turukume ma alkume shi hulu kume shanhiri mola me ene ka mu na tini kuma ce hukumu jila ya kene gineu ke e! dowe ene na ake do mal kama da da ngama ko ko ba kama ara te ba iye letu kule mi ga be ji ezda ma jare ya oko dowe ya tina alhir ku goyeme e ya ogelele ka gaskiya Allah akbar yo ma jaba ma jalali to weya unga ekojime ehu si todu kuma ma ti semutan me malu kuma teru yola meli aleko nga memele biti biti ti ọkọ e, kuma ti miti na ọlọpụ yi nga le hiri nchi kama me kuma eti ọlọpụ kuma akojide kuma ti miti me ayọ ọlọpụ miti me ajeda mekitu la atakwa alkatakwa alege anyogwa kidin atakwa alkale atakwa agale kakol anoda atakwa nomda biede bune ola atakwa lo akuni na atakwa ile amekume na atakwa le ololi meme duane dogbata atakwa macha ka domon alama ni bola mujima onugunu gemenyo mebe kuma ameja atakwa la meyi eligo abegbele ma se hunyonyole ma kula kola ma ma mola ma despite katakpa ma kitu aka na bamaku kadane onugonu gewa anatakpa abayo yi atakpa omemele ehun che tiles atara siri ni jateun aboma pama pankai manaja kolama manachula kolama so egba duku me wimiti no lopu abale ka ne ke chihu bola ami huwa ka mamon abale ka ne ke muma aba dengola ali we kalgo ekwe na edekago ene kalgo ekwe na edekago ene go member lopu ami

atịnịka kpo e e? e na egide ọlọpụ anụ enedugide ọlọpụ a ga-achị kọtụ ọgwọ ya ga-alekwa onwe ihe enwe m atịnịgba mda ya abayo idepe mamọ ee ọlatakpa ọnamẹ kọlatakpa ẹdẹm na emdọ yẹ kọ ọlọpụ ee ẹnkẹ ní maka ya lẹyọ ẹdẹ so oyeju ọlọpụ ti yàn àmà màtí àwọn ṣe nítorí kí kìtẹ̀ tọ́gba palẹ̀ jáde olùkárí ti ṣàlẹ̀ yóò kú ṣẹ́kọ̀ ẹ̀mà ẹ̀nà ọgọ́ gẹ́dẹ́gẹ́ ẹkù ọkọ̀ tẹ́lẹ̀ mamọ́lélẹ̀ látánì ìdẹ́pẹ́ gabẹ́nẹ̀ nìjínira lẹ́pẹ́nẹ̀ nìjínira bọ́tọ̀ ọlá ọfẹ́dọ̀ pálùkùnmẹ́lẹ̀kùnmẹ́ ọ̀nà kàmà kó ẹni ma nọ̀bàtà ní ìhàyìn ma dọ̀ ya lọ́la

ẹ̀láyàgídé lọ́làgídé hun mẹ́mọ́jọ́ mẹ́màtàkìyé mẹ́mọ́lọ́pù mẹ́màmọ́má ikú ọ̀lẹ̀kẹ́lẹ̀ ọmọjọ́ àkàwọn abájọ́ rẹ̀ mẹ́màmọ́má ikú ọmọ ikú máṣàkà sí ihò ẹ̀nẹ́ ìtàn hìrù ẹlẹ́tújá na ma onye skulu kọ́ onye kíchìnì gbogbo máa lò jẹun ìtẹ́ ilé gbogbo máa já lò jẹun yàtẹ́ ìskúlì àdọ́mọ́kù máa ti rúdọ̀ ọ̀rọ̀ ká ní omi dọ́mọ́kù máa ti bò tọ́ máa ikú dú kàmódún kì gbogbo máa di títọ́ máa dẹni kàtà lèkúbọ̀tẹ́ àbẹ̀kílẹ̀ lèkúbọ̀tẹ́ ohun máa da ẹ̀wọ̀n lè sí ìyàlè ìdí ìyàlè orphanage home ọ̀yí kìdáyìn báyìí báyìí bá kìdáyìn bá àmàrà kú saudiya ohun makọ́ makúyẹ makówa makọ́kọ́ makówa ẹ̀mà bí wa ìdálàkọ́ èyí máa hìwọ́n dọ́lá ẹgbẹ̀bọ̀ onye kò makọ́ gá mọ́má ikú abúkù máa wọ́n dọ́má yálẹ̀ àmàkà mọ́má yọ̀mọ́ bẹ́ẹ̀kì déyú yálẹ̀ mọ́má mọ́má la mọ́má yọ̀mọ́ àwọn mẹ́ma jáàkì skúlà láàájú yẹn onúgbòrò àwọn ọmọ ẹ̀kú máa ń tí ní àgùnmọ́ àlèmọ́ ọmọ ọmọ ẹ̀kú wọn lẹ́nà já àdábà ògbélẹ̀ mi tó àmì ohun rẹ́nilẹ́ nǹka mi wọlé nǹkú máa pa ọjà ní ẹ̀ nígbó tó tó dáa lẹ́mẹ̀ kúlá pa mọ̀mọ́ ẹ̀kú mẹ́kúlá pa mọ̀mọ́ ẹ̀kú wọ́n mẹ́ta kí ọmọ ẹ̀kú mú dókòó náà èyí tó ọmọ ẹ̀kú ìṣègùn náà agol ma meji wa ma ko me je me bo ma ko yi atange atange kuma fa bo ma ko gele ma o ma ni ma ala ka de ko ko atakwa. ire yi na tan ndị ni ye ne ba e ya ko ma ko me ne dungo gba ne dungo gba gele eh o ma ko ki ma bola on yon ke te nya ki mo ki ma ali nya ti ko ko je ki ma dokon ya dokola ta account idi o mai kuge no migishi mekaniki idi o mai kuge anu bilege yeni wal masakin amendo bata amendo bata gide o ya tini huma ngokola kwama abonya cha amendo bata da maina abogu mama ne unki abo abola majon matini huma kola kwama tone duke chi inugbene ku eche no bata ene duke chi anugbene ku adekwe amocha nana

yàtọ̀ bí kàdọ́mọ́ àmà àdídọ́lá máa dùn má kí àkẹnàbàtà nà má ṣe ẹnàbàtà lè dùn kí àkẹnàbàtà ń ṣe tó mẹ́ta ti kú islam wọ́n encourage bí bí àmọ́jà mẹ́ta ti kú mi islam kí nà ọ̀gẹ́ nìlẹ́nu àmà àdíṣẹ́ sí wáyé fi bulugul maram àdíṣẹ́ fẹ́ yóò ló àkíní ìnàbó mẹ́ta kàdọ́mọ́ abúmẹ̀ta kàdọ́mọ́ ma ó la bà ń má dorúkú ma bìbí ẹ abúmẹ̀ta alẹ́ àdébísọ́lá ìsọ́lámà ẹni ẹnẹ dúkù pa akẹrẹ̀bọ́ kàmú nẹ kíni tíjá náà mú yíyún àkíká ẹnẹ bìdẹ́ yẹn ṣẹ̀gbẹ́ ti wúmẹ́ àdébísọ́lá ìsọ́lámà ẹni ma ó la bà wẹ́ òwe ṣe ma kọ́ bàtà dẹ́kù ẹ àmọ́ nẹ̀wọ́n kíni mú yíyún bàtà lẹ́kù ẹ ẹ̀jẹ̀ ni ké bìbí ṣẹ́wọ̀n ìbílẹ̀ bi kẹmúdu sùlùmí ọ̀la wẹ́ alẹ́

ebi ibi tó kọ́lọ́ ọkà nìtí òyà nà kéṣì ẹ̀lẹ́kú kọ́lọ́ ọkà nìtí kamúnẹ̀ mamudu sisana ma yá jí tí yóò nà ó nẹ̀ déèdé ibi òyà lè kọ́ ó nẹ̀ déèdé ibi òyìn nẹjọ ma rìn múyìn háyà mú nẹjọ ma háyà tààlẹ̀ tààlẹ̀ yàrá tí yóò nà yàgbó yóò nà dìdì tààlẹ̀ tààlẹ̀ yarute yona nyago yona adi biko tama bibi ogini leba wedo yoshe de kwa islam ma choka tarom tati ya bukma obene bukma di uh, south mago abu north bakini ama bibi mashi abeka ma baba chama bibi mashi chama bibi ngama baba chinu mache bola majo amene amene hola bebo cholo tiki kama ne ologide je bojo mar sana wala ka maya ji sana ọlalen takumako ya bibi ebe bi yọ ya din islam islam ti ni bibi tí wọ́n dúkì ya kì ya bibi bá mẹ́bi kí yọ kú mẹ́wọ́ lọ́ba tá kì dẹ́kọ̀ ọmọ takumẹ́ ṣàtìkún àlékún ọlọ́ba tá kì dẹ́kọ̀ mẹ́ma ìmúdọ̀ba tá gẹ́sí ya kì ya bùkátà àtìkù mẹ́bá mọ̀ ní tako ya dúkù mọ̀ ṣàtìkún ìmá bùkátà àtìkù ní mẹ́ àkàwọn àti ká ẹ̀wọ̀n gọ́gẹ̀dẹ̀ àti seun ke madam ke jina kini omi ena bai na tilu koro ene ke adu kulu seun abeke ne ke adu kulu le bokunya ja abeke ne ke alu machin mi kubone e koro ke le kuma tinu ke je islam en koro je bi bi ngano batadum taki ap ma cha ke wallahi ujila buku ma masalati abi bi ba me te magwa uji ma olimi ma ne masalati bọ̀tí ilẹ̀ nìkan yá mẹ́kùnmẹ́ ọ̀ṣẹ́ inú tó dú amẹ́nẹ́ bí ẹni màmá kọ́nà yá mẹ́nẹ́ èèyàn yìí agùnmẹ́ àmà àwọn ṣe gẹ̀ ní ẹnẹ́gì ìṣẹ́ ní èèyàn mẹ́wọ́n màbẹ̀ dákùnmẹ́ni ọgẹ́ni lẹ́mẹ́kọ́ ṣàtìkò ẹ̀lúgbó ẹmọ́dáyàlẹ́nu olùbìlẹ́kà wá kẹrẹ̀ fún mi makaranta kò kúwó bìlẹ̀ wọ́n ọmọ ayẹ lẹ́yẹ ẹgbẹ̀kọ́ ayẹ ló jẹ́ láàrídà ẹ̀dùjì gbogbo ìjọba hmm, ayẹ láàrídà ẹ̀dùjì gbogbo tàbáyọ òjẹ́ àmẹ́lẹ́ tapa kójọ mẹ́lẹ́ amúnẹ̀ àdùjẹ́ àmẹ́lẹ́ jìrì tó yàtí kọlàpálù ẹbí lóbìlẹ̀ yà jí ní kọlàpálù ìbọ̀ kójọ múnú dẹ̀ kàmú ẹ̀chẹ̀ jẹ́ àmúnẹ̀ nàbá bí kàmàkẹ́ jẹun náà bí ká ẹ̀dá ìtàkùn neji ngekol edu kubu e ole ngekol edu kubu kubo mole ya ki tonke ki unke ya ona ke atino uje ngama tiki kunga kama keje uje ole unge ala tu machine wano nga da ba su kuma yin kwalama yin lalin abin ya dai nga karba mi jama'a a moja ba fa mino jima nga karbo yi a bito nga mun alimi don duko je dunga ne ne kamar shi ko ka ola ya ci mu a ci dan ga ya ce ko wa ne a fara ci fa kan ya ci na kwalama kuma shi ko yi don duko yo dunga muda bile tubo bo na de kana tuma au pa kine ne ya bukata amini ni pe ka ho butoda muta akolo jini tinenu ne ja so ga e ngo ga le chane ba won je da le chane ko jini jini do ni abi a to le jini do ni ona kala be wa ke mu ya ba ile na ti rugo mu da ne ke te amụma ihe gbogbo ha ma be ha eni ọba nwe lukwu ihe ha dakwu e ma ahụ mụ eni ihe nwere ugwu ngwọla enyi nwere ha chọrọ adịghị e, tini na alụ ama nile gide ehuhe bụ n'ala ya ha ehuhe bụ anatala ihe atụtụ ha dị anyị achatikwu tụdee gbata ya mmadụ gị aka achatikwu àwọn kàtí tí pá ẹnẹ ọdún mọ́lá kàdí mi tó kú mẹ́ ina dumi wala akademi wa tu kwa ni karatu ma ya la chi ama ya sabilillahi chi tako unu bilaka wa no ya kamie ni ina dị na ya kebe unkwele ruji mi ro yele olke alke ogele ya gini ihi elemi

na da tugu ma ala le yi ọjọọ do jogu ma chachi ma chacho ma dewe ni en dugu ma mko wa ba o ya kwere na adị machine un ti na ga do ko cho do na de alụ tu jigo o me do mo den imam ya wa o ji ai mi gide imam imam a cho bu jero na gide ke do na ne ìyá kí dọ́gẹ́ nílọ́ bàtà àbùmẹ́ ẹni ṣáàlá ọ̀fẹ́lọ́gẹ́ lẹ́ àbùmẹ́ mú ìtọ́ ohun múdàbí lè tó mọ̀ torí káàkiri dákọ̀ ọmọ yìí káàkiri wáyé torí káàkọ̀ kàtó yìí ojú ọ̀la ẹrù ojú màṣínì ká dá lókàkà ẹwà lóbìlẹ̀ yóò rà yóò máa ti fi mi ilé mọ́lá àtíkà kí ni ma ayé múrú ma ṣọ̀kọ́ gẹ́lẹ̀ dúró àtìkò yá tí nìlẹ̀ àmá gẹ̀gẹ̀ kí a ni ebi akù mi lẹ́ṣàtìkù mi gbọ́kọ́ jẹun ẹgbẹ́ mi ó nẹ́kọ́ àkàjọ abáyẹ ẹnẹdún gbódábà jẹ́ sàlámà lẹ́kọ̀ọ́ àmẹ́gì ọjọ́ àmẹ́ṣàtìkù na akù wọn mẹ́ṣàtìkù abẹ mẹ́ṣàtìkù mi mi mi mi mẹ́tí ní kí ṣàtẹ̀kù ń pọ́ǹṣẹ̀ bẹ́ẹ̀ nẹ́mì sí àmá mẹ́jẹ́ mú máa kí ni islam bá ìtì ní ìbí ebi nù ìyá kúdó àmà pàpà bí ìbí ebi yàn ẹ̀lẹ́kọ́ mẹ́sáàkì náà àpàlà ojú rẹ̀ wọ́n jáde dìl kúrùbà islam káyé gbàmọ́ wọn la mẹ́ta lẹ́dẹ̀ òdúmà mẹ́ta dójú ẹ̀ yìí òdúmà mẹ́ta kì dójú abakpa nche etu dun alija abakpa wekwo na kuyo da imajaka ni cheun dun toru kita abakpa ba edu edu pe abakpa la edu ekeji edu pe un toru kun wekun mejo da ma dagba chaka tu wekun yo da ma yo echa hiri igbo wekun yo da ma ba yo echa hiri ola ma yo edu goji machine edu tasbiti le echa tiko imari no kwa zidi gyaran enwori la huta to de ndomo toru kwekun

ene kiwe kun joda ma kuma ci hu wal jari li junubi ene kuma joda ma ki ma ci hu wa sahibi bil janbi ma ene kuwe ene kuwe kun laade kuma ma ci hu laade kuma ma ci hu ni gide ba kecha kecha alheri islam ga kecha nyonun ne ke chumutu kuma ade zamfarangelo wee kótó moto àti kaduna òun àti moto kojì ń ìtọ́ àti kaduna òun àti moto alọ́ abájọ yìí àbẹ̀kí katsina òun mẹ̀yà àti kó àti zamfara abájọ yìí tó wee mú mamatan òun mú ẹ mamatan èyí làádé gùnmẹ̀ làádé moto la abájọ yìí ìnùpá lè hírí kẹsì mú màtíni kẹ́ tiẹ̀ yòówù màtíni kún kí tiẹ̀ yòówù ẹ̀ mánu yìí kẹ́ tún yìí kún kí àbẹ̀kí ni ó kó oko ki kumadi le ba mechi hun swahili bi jen bi de o se kumadi mechi hin wala me ele o ki allo abasha hun e ku bolo e bonu alheri don tulu ide ku me adi ko yo kuma de yo abaki ta ba yo yi me mu do ka kola swahili bi jen bi e aja me aroji mechi alheri wala me swahili bi jen bi oju kolo me roji me ma chaka si hun mechi alheri wala me malaku jibril ya dufi tinga nebi enana ne echi achi kpohunu enana ne ene dukije akpere do bienu echi achi ola diminu ega na ola bienu na ne chalheri ya mela ku iburu le gbadu nga acha kola hunhu akene ku nkwele jodama unki chalheri ngele ene ku nkwele jodama unki chalheri ngele hatta zanantu annahu i hal la kola ẹni kí dẹni kò ń pẹ́lẹ̀ dòdò yọ̀dà máa gbálùkà sí ẹnẹ́kẹ̀ ajẹmogún àyò ilẹ̀ mìíràn kí ni bókùnmà yọ̀dà máa máa ṣàlìyèrè mọ́láwà ààlẹ́ àjọ̀dà máa àrọ̀ àrọ̀ ajá àrọ̀ kọ́lá ìjà ọjà wẹ́nà ti hánwẹ́lẹ́ omínà ti hánwẹ́lẹ́ ẹ̀ẹ́nà ẹ̀hùn kìkúnmẹ́ àdàmà ẹ̀hùn lẹ́yẹun mẹ́ ayá tẹ̀hùn dàmà máa ní aljar ẹnẹkù e ẹkùn òjò dàmà gbọ́ abẹ́nìkì mọ̀ mẹ́hùn kàdé ìyọ̀tákàdá bugẹ́tù musulmi na máa ní únyọ̀gbọ̀ méjì ọwọ́ yẹ̀yẹ̀ ẹbá ma dé àbúkù ẹ̀kọ́ ma jọ dàmátá kò máa tí ní kẹ́kù lápá ma kẹ́gbíṣẹ́ ma ee láfíà àgbẹ̀má ẹ̀má yukun ee láfíà àgbẹ̀má yájá ẹ̀wẹ̀kọ́ lẹ́yà ẹ̀yà gbíṣọ́lá nkùnà gbíṣọ́lẹ́yẹ̀ enye ni abaji akoko ma yili kulu lama ma bi nche nene kido kulu ka le kuba ene ke jaja ma ko lungo ta ke ma kini ene lele ni ku e ja ka ti yo acho ga ba ye ko le ka ni mi ma se do ma so alheri de hun tawo islam akolo jumle wa ibn sabil ma yana gidona ole ene gidona ole batini ke won kula ko un ke wa ma malakat aymanukum ele gidona ole chedu chiri ma chali he ngunu shem kuma kini ajuma pa krebo one ne gichana na kuyo jam ki ayona le jam le lobata ne chate ku for example moto ile gbamu ni na ba yo moto ile gbamu ni kinai wo kina ko yi ya yo yi me moto ma yebu buta ba yo ibnu sabi imde na ona ole me abe yo me chate ku mi me gba

àti kòrọ́mù ẹnẹ́gìdọ́nà ọ̀lẹ̀ tí àti òyẹun èé òyẹun ìmá nẹni ẹ̀ṣà ti kún wàláhì ebi kù máa bí mẹ́sàlájí ṣeun kẹ nẹ́kà òdúmọ́lá múdúwá bá ẹnẹ́kà kù òdúmọ́lá múdúwá kẹ àti kún ṣe àkànyé ìgbẹ́gbẹ́ ẹ̀bá ọjọ́ ní kìí tó yẹ́ ẹ̀kẹ́ ẹ̀kọ́ akanya ogecha ogecha jali ngudumadu a ogecha jali ngudumadu trala elo ne jabibi wallahi na dolamin amel dolamin okoboy dolamin ene ge jemi aro ekichaji yen onu ge atene le chenku ene ke ne ge dun emudun e ne ya no gele le nifa dokal ko jokale atumutu atumutu atumutu kona ole da yi amen kuchaka a kàṣẹ́rẹ́ náà jó wáhàáyé àmdẹ̀nà bàtàmù dábàá ẹni àálì útòkùnrin ẹni ṣẹ̀rẹ́ abáyẹ̀lẹ́wà ipò ẹ́dọ́gẹ̀ àdàmálú tí inú ọkọ̀gẹ̀ àdọ́là mú gẹ̀ àdájú 45,000 naira mú yímú lùmẹ̀ dábàá jàbẹ́ náà gbèdè 45,000 naira gẹ̀dájú àmójímú lùmẹ̀

nara ka do lama tunu kele lama mu ko biye hanse ti ma mem ko hiye ba ko chaka bo enle ina ko ale wa chate kun taka ne le ye ye do ko nganya de ko muwe e ko ame alu ke adu alu e ba ke ti we ko ama u do ma ne ke u ba eli aga ah, do ko ga jori yola ya mda gbara yo ma o yo play eli yo play gide ba ini yo alu yo ga gide apa ko jaga ne o gba o hana mane eh jagi ne ma jenge ni ne jaga da eli e play di play ko ga ne kemba play di la ma kuma do gele ma do e e we ma jaga kon bedo mune mi ne ke kanu o mi nga ngonu yumba ko jaga ọ̀lílẹ̀ múdi wáàjú náà àjọ rẹ̀ na ní àbókùnmà nọ́kọ́ àjú òkúbíákà kéṣì bó ukwu ọkọ́kùnmà ma pọ̀ ṣe 20,000 naira ma pàmú ọkọ́ àjú ndị àdọ́kọ́ kú ebe ṣe ma ìjàmà nẹ́kọ́lá ọgbọ́dún gbàkúṣáká máa ma ibi ẹ̀rù ti ta kòkó ẹ̀ máa wè ní àmá ní tọ́dábá ní ẹlẹ́tẹ̀un máa kí ní ó nẹ̀ ìgbà yí tẹ́yìn yóò nà ọ̀gẹ́nẹ̀ lẹ́bà kìrá kẹrẹ bẹ́bà ní kí ti mí ẹni àárọ̀ yìí tẹ́bí ṣòkẹta ẹni àkàyè lóyìn ilẹ̀lẹ́nu jẹun kọjú mọ́nà àbí ọlọ́dẹ ọjọ́ gọ̀dọ̀ ẹnu wọ́n máa mẹ́lẹ̀kẹta ìmánukùn àbúkọ ọmọlù máa dé àmàdú mẹ́tàlìhìrì múmá àmàdú mẹ́tàlìhìrì múmá pàmò máa dúró ní déyìn tó malẹ́ dábẹ́lẹ̀ kọ́ malẹ́ abẹ́bà adéyú kọ́ malẹ́ bù máa jẹ́ níbi kíkọ́ máa tún ọbàtà tebitele ṣẹ́kàtí house girl إن الله لا يحب من كان مختالا أن دوك يا هجيني يوم يجون فخورا أن جابا الله وهم يجمون الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الذين يبخلون أبوكم أتكونا أبوكم أتكونا أبوكم أتكونا إبا ويأمرون الناس بالبخل ما ngo dibina mun kuma ngo tukuna go gaskiya ku ato ku aci le gade ba eyenun utu atuna ne gala tete wona hola mola ko ta do lenga ku enoko

abugalaba achọla achola na chetabali amedo dumuchu tabali Ta ndewa achọla na cha awa wapita achọla na cha yi enoko onyi mudukunyi ndaje enoko onyi gekota chukuju to de oju adoko e uje won nugo nugo keje nugo nugo ke uje nge nyola je jali lela keru tu je amalu ogene le gbaga amago na ko ne che turu ma ga ke nan ene ke la sun yon ke yen ene ke yala la ke yen ene ke lija ke ngon ke la lo skapa ke yen tude ba kuma ma ke noko ave yale la yola ke ne dogin e ju kwa moju e ju kwa nacha e ne ke ku yigin e ju kwa moju e ju kwa nacha ole nge ju we chu chu ole we jira jole we chu chu ku bokole ta taka moju E na ma mọ́kọ́lẹ̀ kọ́ àbẹ̀ wẹ́kẹ́ dọ́kọ́ ẹ̀tì kòkọ́ léwẹ̀ ìjẹ́ àmúnà àjúnà tẹ́kù wà mọ́lọ́gẹ́ lẹ́dọ̀ ẹjẹ́ àmúnà ọjọ́ anìbìtìláṣẹ́lámẹ́ ni ọjọ́ aníjú kẹ́ẹ̀lì òyòkọ́ òràkú ẹ̀ tẹ́kù òràṣẹ́ anẹ̀mì òjá lé malẹ́kà kú jẹun ẹ̀ṣẹ̀ rídà gbódùkù màlúwẹ́dà káyẹ̀bá máa gbùkú àrùbáṣọ́ mẹ̀mẹ̀lẹ́kòkòrò jẹ ẹgbàdú ẹgbà ṣẹ̀rídà mú ẹ̀lẹ́dà ẹgbà ká ní agbìtì òkókù màtí tààgọ́ àkọ́gbọ́ nílẹ̀ ṣàbúdú ẹgbà nẹyàn àmọ́máwẹ́ màálù jẹ́ngẹ̀yàn jẹ́ màá ẹgbà skúlù mú ma ní mọ́tò mú kó dàbíá iya shi makini wannan ma ka gane anana ga tama shi a tama no mutu iya shi makini ga tama ne a tama no makini eh, a tama ma ne duni ma da da ma kurutu sukulu lo ma da da ma yoda biya alejun romo emda noko tunke dibi polawe enoko onugunugwe eh, e e manage ne manage ye dibi polawe akola gide me yele me aya gide akar aya aya gine akar bome hmm. oye tukuna ọkọ̀ ajá ìjìlé wọ́ ẹ̀mọ́lẹ̀dà tọ́jà hmm? ọkọ̀ ti já ìjìlé ajá ìjìlé ẹ̀mọ́lẹ̀dà tọ́jà iya àti ìjìlé ẹ̀mẹ́lẹ̀dà rọjà onímọ̀gbọ̀n ọkọ̀ ẹ̀mẹ́lẹ̀ rọ̀bàtà wù ẹ̀mẹ́lẹ̀ jùmọ̀ mi wù ẹ̀nà ọkọ̀ ọkọ̀ ọjà abájọ dábì jẹ̀ka dìlé mẹ́ta yẹn wọ́jí kó yín kẹta ọjà ń dàdókòrò yàmẹ́ fún ayé ananadé ananadé

oja maka rẹ̀ wá ṣe alkẹ́lì kọ́kọ́ àdíjọ́ tó maka ẹni kì í jẹun àẹ̀ṣẹ̀ kúlí ẹ̀dàṣẹ̀ ẹ̀jẹ̀ yẹn rẹ̀ èdè ìrùṣẹ̀ ẹ̀hùndẹ̀hùn ìrùṣẹ̀ bíríkìtà yọ́lẹ̀ ọlá ẹ̀hùn lẹ́ máa ní àti nílò tó maka ìdílà ẹ̀ṣẹ̀ fún ẹ̀dẹ́mdà láyìí àbírí ọgọ́n pàkúṣáká àmẹ́ni àmì Allah tabaraka wa ta'ala ni abu kuma akwali kuma aka amu ne kuma akwali abin zuwa ke yaki ma wa ya tuku muna ma a ta hunullahu min fagli a tule ojo kojo adun ma ta kuma mudu maja Allah oye ŋkɔ ŋo ye tɔ lee ruba sɛlɛ ka ŋo ŋo lɛ lɔŋɔ la ɔla da sɛlɛ ka ma doɛ oye ŋkɔ duŋɔ lee ye ike duŋɔ ma ye sɛlɛ ka ike duŋɔ ye ye sɛlɛ ka o ma ato am ta xaadi ma ka fɔ ko ale ka sɔlɛ ka ina ba sɔmi hɔɔɛ oye ŋkɛ duŋɔ jɛ ɔla da sɛlɛ

màmá ìbí kìtìfáì náírà jọ nọ́mọ̀ ìbí kìtìfáì náírà ẹgbẹ́ wọ́n mi náírà mẹ́lòdó wọ́n mi pa mẹ́lòdó kò ń pa mẹ́lòdó náírà mẹ́lòdó kìtìfáì náírà ẹ̀bá mẹ́kọ́ òun dó ìmáda alẹ́ níbà ẹni bisikíìtì yìí pa mẹ́lòdó àbẹ̀ká ọ̀rà kúmẹ̀mú lọ́la kúmẹ̀mú pẹ́ bá tákàkẹ́ ìmádá alẹ́kùnmá títí lára mẹ́lú ẹ̀múdú ẹ̀hún ti yẹ lára méjì yàn lára méjì yí pẹ́rú lára méjì pọ́kọ́ mẹ́lú kú ẹ̀kẹ́ ní ẹjọ́ gbáhún káì ágẹ̀rún tábà gẹ̀dẹ̀ lára mẹ́lú àbúkàdọ́mọba lára mẹ́lú kìdọ̀gọ́ hara mẹ́rú lẹ́gì má tó máa níbà yàwó má yàwó má ọkọ̀ tó gbẹ̀ kí wo lè sàbálẹ̀ èmi ìjọna wá èmi lẹ́gì ìjọna lò àmúnẹ̀ sí mọ́tí mílíọ̀níà òbí àná wọ́n yóò dàbí márùsẹ̀ lọ́wọ́ akọjá ti

iwe abuku mamunu kwe turuku mabu kwa rizikie abomu na chaka naya lakini ta kuna tia ibian ibian ni wabi alo ma to gaskiya emda gani ngama da ma sare ka shunyi ma shane kuri ni ma shane kuri ubilaga yani hi unda allah tabaraka wa taala ya juyo na ile yeno na ile ba ene ubeni hu chishi dama tane tane إن الإنسان لربه لكنوز وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد هنا نيجي نتبالي كما كني متون تشوا ونيون تشوا amoya ń ṣe wá ẹ̀rẹ́ ṣe wá ẹ̀hùn jẹun jẹ náà pàkúṣáká ẹ̀kùn láti nìkí náà gbọ́dẹ̀. àdísìká jẹ́ ọkọ̀ ayẹmà wọn mú ayẹmí wáyé ní iná láha ìzáà ní àmà ní mẹ́tàn al'abdin àhábà àyẹ́zù ọjọ́ àtẹ́nì torúkí lùlù kọ òrà kì ṣe pàádùnmí kí náà lé àwọn ọlọ́run ẹgbà dúró ìjẹ wọn kí ṣe nàrídà tó dúró ọkọ̀ ẹ̀ṣẹ̀ náà mẹ́ onígbòǹgbò ẹ̀ṣẹ̀ nọkọ́ òjẹ́ wọn alẹ́jẹ́ náà bàtà rẹ̀ wà jẹ́ yìí ẹ̀ṣẹ̀ nọkọ́ àhálẹ́jẹ́ náà bàtà rẹ̀ wà nẹ̀ kọ́lẹ̀ nẹ́tò náà والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا walladhina yunfikuna amwalahum aboku ma do koma atiko mune ni ma kolo bi a anna ma chi kamune kilu ma kuma jenyuma aliko ye ma chi tulu kuma jenyuma ti atrai achi kokile eh mde trai kwe chi kokile toro mele dum allahumma da bi munele wala yu'minuna billahi ma dukada nufa allah ni wala bil yawmil akhir ma dukada nufa ومن يكن الشيطان له قرينا ان دوك بلي مدون كوبا فساء قرينا انكو كني يبين لولو الله اكبر اي يغا شنو كوانو كا يين يودي مين alki alki aki ne katakiti ngogbe mu ibili tura onu kuku nene ohun ma amara anyị na unu kwukwo na-ene ụmụ ma anedụ mmụọla oneko na-echi italema anyị عن المرء لا تسأل وسل عن قرينه فكل قرين بالمقارن يقتدي أنا وأنا لي وتنني أنا كتان تنني أنا كون كونشي تدو أنا دو أنا كدو كون كون يعلي ẹ̀hùn nẹ̀lé ẹnẹ̀gẹ̀dẹ́ ìṣàkúkùlápọ̀ wáyé yàkùlápọ̀ ṣẹ̀gẹ̀dẹ́gẹ̀ màkí yàkùlápọ̀ àmúnà ọgọ́yẹ̀mù pàmàṣà yọ abọ́gọ́yẹ̀mù pàmàṣà lè ṣẹun kì múdà bókù máa kùlápọ̀ ọ̀hún pàmàṣà yọ kì múdà bọ́lẹ̀mù pàmàṣà lè tẹ̀lẹ́ yàkùlápọ̀ yíládùn àkíní alẹ́ àmúnukú ìyá dàrídàwé hàlẹ́ òmùkúmá we maja ka ni na ali ebenen imdu we kwa mene ebenen ajo ide peba imani e chiku yaku imani e ya yaku muru ka muna ajo kuma ja kola buta ku kwa guru ma guba ide pe jini maka ide pe jini koma unu kwa ngugo we mda ngodan ya ma do na tinyo ne ba enya juma unu kwa chi court we mda chi court no waji unga chelewo la ngwela chelun amma su waji a buwa yi wa mashi mamadan amma ji kotu wa daji mawa ya lali amma nuku yi wa ruwa ke adini je cin we imu da nake aci ba mashi kotu ya kama kama ya lali ewa yi ma gele ka kuma le mara biyu gbogbo ma yi ma do yi ta yi mo yi da yada gbogbo ewe mi dalale takabe keju nke juru mada bi won ma bok ma o dabi alun itala rabalo ye jele su yu bibi ni sei ene du o me yakuna shaytan lahu qarina ibili e o ne mudu nu gwewe ka joji mudu nu gwewe ki muda be ko ma bu tuma won tu nu gwewe ama nete yete yona yaya jo achakwa bi amune muda bogale kwa majo ka unu gwewe tabali

òun mẹ́nẹ́kẹ́ ní àjọkọ̀bọ́ omi àmẹ́nẹ́kẹ́ ní àjọkọ̀bọ́ tó ẹn ma jẹ́ àrọ̀ kìí àgbàdé màbá wà àjọkọ̀ ẹn abútafẹ́ bọ̀lọ̀ gẹ́lá lọ́mà gbígbẹ̀lẹ̀ torí wẹ́ mọ̀hẹ́mi omi àmọ̀hẹ́ omi gbogbo anyi wẹ́ gbogbo ilẹ̀ omi nẹ́kẹ́ bí ihe omi nẹ́kẹ́ kíkà omi nẹ́ ń wọ̀ wàtí nìkan máa kẹ́kọ̀ọ́ làbá wàtí nìkan máa kẹ́kọ̀ọ́ làbá yìí nìkan gẹ́lẹ̀ bẹ̀kọ́ ọ̀làdáàmẹ́ ayẹ́gà bẹ́ ní ìjìnlẹ̀ kọ̀làbọ̀ làbá ba, ama máa mọ́lá máa yìí àbẹ́ ọgẹ́lẹ̀ alkhabi ama ama ama máa láàmà lè yìí pati, pàtí àwọn tó bóbulẹ̀ ìzámẹ́ ni máa lè gbogbo onúbìlà kó ìwó kàtí òkè ìyàbùkó onúbìlẹ̀ ha ìyà kó ìwó kà tewe ke nyagu kuku oke wala e, mite ma ono bile ku wala ni teje ma nyagu kuku ono bile alheri ngoro la da ma ko ono bile ku je ku wala mi abati ku je ma ya lo temi ri agbara kuku yiki bu enwe wa man yakuni shaytanu lahu qarinan fasaa qarina ene ke bili mu donu ku me ba onu ku ebe ne deke enele mu pa be me

jẹ́ ọyà wọn dẹ̀ ẹmìta ọdún ṣọ́bá ìhá ìnẹ̀tẹ̀rẹ̀ yìí takùn tá lè kìrí yí ẹ́ra àmàdìta inú ẹ̀yìn ni ọlá dáàmà wo ní bọ́ọ̀yẹ̀ ehun ní àbúkùnmà náàbùjá alálẹ̀ yìí òǹkà máa kàmẹ́dọ̀ lẹ́nu ilẹ̀ ọ̀hẹ́lẹ̀ mẹ́lẹ́gùn ma

lewu amanu billah shen kuma aje kuma medo kunojo shen ka adini apo tengojo ha enwa kekere bwati wal yawmil akhir shen ga munne mami man du kola mama ha enwa kekere buno wa anfaqu shen ga munne akuma ta ti kokoya ndi kojo ma ha abela chuma ya buwa ne kwa ha eh wee nye ọgwụ gere ewe machi inú egwule abụ ka ayọ ma tewele ma yile abụ ka ayọ ma tewele ma yile ọjọ́ àkíní abí mata ẹun ti hàn ìgbà máa dá ẹun ti hàn ma ṣe ń kùnmà kọmọdé yẹ máa nìkọ̀ ọjọ́ ìní hàn ma nù àmá màmá ń dà kuma ya shi buta ta shi buto ga shi wa kana allah bihim alima mm wanda allah ce ne ki shi nema ma dun إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه عظيما إن الله لا يظلم مثقال ذرة

wayuti min ladunhu ajran taki amomo ladadwe azima lade wuji kinana tokolo ya tachili فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك وجئنا بك على هؤلاء شهيدا فكيف بيبي قول يا باجو يدرك كمدا abi anya deda idha ji'na min kulli ummatin bi shahidin egba ka anya ma mene jali kuku ya amal umadu ama mene jali kuku huma waji'na bika wa nibi amu dadago ala haula shahida turuke bi jali ujamu ne kami abi anya de gba le ta dibe sha won egba kuma tijali du buka meya meya bijalo yabo ikago ame meya meya bijalo yabo ikago ma ngomu ya debi doa kaya bijali ene kibi ene kibi ute onge ya lo yele hayi kedi bi mune kago ke malu kuwoji ojo le de kago dibi echa won kago keifa ojo tu ene ni turuke dibi echa reti lekole abi ojo na le abi ya dede aboduke mu ma en olumage ele ata ne liye ne la mu ma eliamunukpun ọgbụ kogi emekwu ma dịka ọgwụ kogidite enwe mgbo kogide ojelege take mgbo mkpan take mgbo yeman take mgbo kicha igwulan ilenge dagu ama ọgwụ ile e, ma na ebido aka abịa adịta ìṣẹ̀tẹ́un kálú ní kí tùjú ewu lè ọlẹ́ tí mo yọ́ tẹ́ nínú kẹ́ dìbí ẹ dìbí ẹ kàdọ́ mẹ́ dìbí ẹ ní kìlẹ̀ kàdé yẹ́wò mẹ́ ìbì ní. yẹ́wò mẹ́ ìbì yẹwọ́ dúnlẹ́dí ìnàkẹ́fọ́rún wà àkọ́wòrán ọ̀sùn rẹ̀ yawaddu alladhina kafaru ama kafiri ma dikoto yele yo yo yo yo yo yo yo yo law tusawwa bihim al-ard ima yece ko kuma mama pa ne ko chuke de kuma mudi kete abi altaki yece wa asaw rasul malga adurani bitakulu dunia la ko la la je pe ba ma leba ojo agina lẹ́wọ́tù sẹ́wọ́ àbíhìm al'adu ìmá jẹ́ ṣe kú ma máa ma pàánẹ̀ kú ma mú kó ṣe kéte kú ma mú jẹ kẹtẹ̀ ọjẹ́lẹ̀ bọ̀tí á jẹ́ ṣe kú ma máa ma pàánẹ̀ kó ṣe kẹtẹ̀ ní wà á sọ́wọ́ rọ̀sù torí màmá àdúrà níbi ta wà á sọ́wọ́ rọ̀sù là má lẹ́gá má àdúrà kocho keteke kimudekete nga mada ngini kama kewe buku azaba ama maja kanyali yena gen ama ke nyuna ngini yena o maja bibi leo edo mangi gwa bana leo wala yaktumuna allah haditha mda ni hadithi duko yadu maja yele no en duki lule ukola duki lule kushi duki lule ba allah haruti gido yole kwa kuchaka kiasi jeni la yaktumuna Allah haditha ma fi haditha la ila labari in labari du ko jadu ma jaw jelen en du ke ji ka ne mama ma ni yukene enyo ma we atmala atmala yi atmala mu chao ma gwe ogo ogo ogo mu ma gwe ono ono ono ono mu oji ma du ke no jele ba en ke ale ki hebu ma

àìkọ́lẹ́ máa ń bí bímú wọn dúnú máa ń ọgbò wẹ̀ náà lè dẹ ìgbàkẹ̀ ní ọmọ ìgbàkẹ̀ ẹ̀dùtánì kẹdàbí yẹ táàmàṣọ yẹ kálẹ̀ àbẹ̀kẹ́ táàmàṣọ ṣẹ́ bọ́lẹ́ àmẹ́rin ìdú pakúṣaká èkè ká jù bẹ́ta láti bó máa kẹ́rin ájú bẹ́ta ìgbàkàmọ́ ni máa dọ́mọ́ ní máa kó yọmọ ojú lẹ́yìn ẹ̀mà wọ́yẹ̀ máa ń ká yá ni fíìmù máa dúnú àmọ́ ní yàgò ìrìn àbáyọ̀ wọ́yẹ̀ wọ́yẹ̀ wọ́yẹ̀ alùkẹ́ gbújẹ́ abe ayigbẹta kẹ gubi gbogbo agatẹ kẹ ma lẹnẹ lókè ní ìtọ́nà ìjà nẹ̀kọ́ ìjágùn gbọ́jọkọ ẹ̀hálẹ̀ ìwúrẹ́ abẹ́rẹ́ kó lẹ̀gẹ̀ láàlò àmẹ́wọn lẹ́ta ma wà á dìbò tó ẹ̀nà mú nẹ ọjọ́ ọ̀nà ma wà á lé ẹ̀bàkọ́ ẹkọ́ nọ́bẹ̀lẹ́ mẹ̀já kọ̀là sákùmẹ̀kọ̀là sákọ̀là lẹ́tàkì lójí támẹ̀dábàtẹ́jẹ́ ò támẹ̀rọ́nà má dé fíìmù ń tákùmá jágùn ṣáṣí pàtàkì kí lọ yẹ́lẹ́ lóhùn ẹ̀wọ̀n nẹ̀kẹ́dú ẹgbàkẹ́ lójú ọ̀dọ̀ tákẹ̀tá nìyí ṣíwọ́ ọ̀dọ̀ ngẹ̀lẹ̀ tákẹ̀tá nìyí alùpẹ̀pẹ̀ gẹ̀dẹ̀bíẹ́ mamu otun da ta ma wadu nga mun oyele wala yaktumuna allah haditha ina duki lo dunia ko yad labari umaja oyele allah akbar يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على صبر أو جاء أحد منكم من الغائب أو لامستم أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا الله أكبر طب an jaba kwana yayin ya yi walidi na mila ta kura busala ta ka guda ba tomo aya ka shi le gudu tutala a shi mistake omole mistake ka shi ne wala ya tumu na allahu hadisa in akwai yi mun laha ne a shi yi la imdi lahu ma na ya imdi laha ma'ana na umurida la ya tumu na allahu hadisa oyi habu ba laki ni doruwa yi kini dumma ba èmi dìgbà kọ́ yóò àdọ̀là má o ó yà tó tẹ́jú gidi àmà lọ́ọ̀ha hadisa ojú ti gàgé ni àmà kùmàṣàmà káfìrí ilẹ̀ ń dúkà má dùn má yà mọ́jọ́ ní alìkìdẹ́ rẹ̀ mọ̀ máa láì kìtì kọ̀rẹ́kìtì rẹ̀ lọ́ọ̀ha ní kìí ṣe láàhùn ìṣe ní tó wà láyé tùmúnà láà hadisa inú ọ̀la dúkà má káfìrí adùn má yà mọ́jọ́ yẹlẹ̀ ní ọ̀tẹ́ bẹ̀ ń dú má kà mọ́jọ́ àtàmà màmí mọ́la kú ma mola kuma aro jimi ma ma ni wallahi rabbina wallahi wallahi rabbina ma kunna mushrikin bayan ojo ama gebo akini amata ba chebo dunia mamatan tako yo akini e bogide mati no malola ma yangi ni mem tudale ma lumari ma ho e ma lumari o ma chini kola take yo ere makina gbijani tabal kiwa surati yasin

ẹgbọ́ ẹ̀wọ̀n ẹgbọ́nú ìdọ́mọ̀ ẹ̀ẹ́dọ́mọ̀nú ọ̀gbọ́dọ̀ àmọ́là lẹ́kì ìmí rẹ̀ pàkúṣẹ́ kádọ́mù sálùwà àárín ìmí gbìtìgbìtìgbìtìgbìtì ẹ̀yẹ̀ kà ní àkúnmẹ́tí ní rí mi ẹgbàkẹ́yìn àrùn ó kà ibà ẹ̀mí mà èmi lẹ̀rọ tẹ́ tókùtà alù ọlẹ́hùn

ihe mụ ka a rere agala ere eyi ngechi aga m kechi kebere ya magada ya chi ihe na ndu kechi kebo ya magada kenya chi ire ya rutu bi yali rabala ere kpowo ama bi yali ni no yona yali du ma nya gbanya o yele ba ye kim dio mbele to wa to yin a gidai to naam tọ́ ẹgbàgbẹ́ anẹ́mọ́ ayalẹ́ bí ó kò jí tákẹgbà kéjọ ayalẹ́ ọ̀làkìdíhùn jẹ kéhù yàyọ̀ lè dínà ámọ́nú amẹ́kùnmẹ̀dí máa nìkọ́ ọjọ́ látàkọ̀rọ̀bù sọ́láta mẹ́mẹ́rọ̀ kùmẹ̀ṣe ní wà á ń tún sùkára tẹ́ ń kọmà gbogbo dẹ́pà mẹ́ ẹ̀yà ọ̀tẹ́ mọ́ kí kòlẹ̀ kí ní ìgbọ́la máa dú kí ní ẹ̀ òye òye sí ní pàlọ ẹ̀ kó wà gbọ́nà yẹ ìgbàlẹ́dá ẹlútọ́ màṣì dání kó wà ní àbákìtì ẹ̀dá ẹlútọ́ màṣì ní torí ọmọ àgbègbè dẹ́pà mẹ́ ìgbàlẹ́dá àtàtà alẹ́mú máa tẹ̀kù lóòrùn ṣé dé ẹgbà kùmẹ̀ ní kí oyó yóò là kùmẹ̀ ẹ̀ka ìkùmẹ̀ òun Mm, tí òun ṣe ayé yóò dùdú wa ọjọ́ ọ̀lẹ́tẹ̀ dánú ìnáyà ayé wa ọjọ́ ọ̀lẹ́tẹ̀ yóò dùdá ayé lẹ́dẹ́ fi súrọ́tù náhàlì kọjọ́ akọ̀là àmẹ́hùn ikùnmá kú hádà hádà hádà kùnmá rúṣọ́tẹ́ àmá ọjọ́ ọjọ́ àti ni àmì ẹ̀rọ orílẹ̀-èdè bínú mayàrá olí nẹ̀bí ìnálùkùnmẹ́ ìhìlè mẹ́rù wà ní kí a ká kùnmẹ́ mọ́ kí a jẹ́ ibi máa lè gọ́lá máa dùn kí a mú mẹ́ tó ọjọ́ kàbúdó ya ta tó lè

ino na ci nga mune inyami suratul kafiru na du ene ki mangu moten kulia do yada mm-hmm. <laughs> metel mangene ki mote macha gine edeke kulia jine de yaba

amete gini kuma ne yoka dume duma ma ci kule aka ma ci ayo jame ni qur'ani ku yi ka ga ta ba yure kene ne do ano ano ka toji amete gini ce ka ci moto da gu kule ya gire ma lu pimo kuma ci ebo ni ya do ebo ma da ne bo yele ma ma ma ma ka yo ma ma ka ci kule aka ma fe iji mo ne ga wa di gila ba ma ci kule ya ede ku kule ya gire mi ti melo di kule ya ta imaje ku yi ga ni bejo e lokum di lokole di kule ya ta kwa Thank you. kulia a ade ne gi ya ngone one ngomo te acho ji kulia ya dui kulia le gi adu wakati gi chini chi kulia ayyuhal ma ama maini ọkàtù kí agbáyé ọkàtù mú bíríkìtà yọ́ lama ẹni àdọ́mọ̀ ìkì maini ẹni bọ̀kàtù lẹ́yìn an abi abdurrahman an aliyi annahu kana huwa abdurrahman sẹ́dìnà aliyun pa abdurrahman bin auf mayo ne kẹlẹ́ka àmà ngọ́tẹ́lẹ̀ wọn abdurrahman dága tọ wọn abdurrahman tọgbọ wọn yà tọ wọn kàtù kí a ti idu mislimi idu mislimi rawahu abu dawud wa nisa'i abu dawud gba hadith lelewa nisa'i ingo gba lelewa ge hadith kulliya ge ama abrahman bin auf wa hujam dumu muwa tiram sahabi machad ma hujam ni madola mawmu wona ki mujam hayala ta'am re hujam do jami me akalu me aje hujam do jami anei unga ew yow hi special ne pone ramu ne madum ma ma be je ale ogalo yo ku mo man je mo pedo chena chena ba gbadima una una call hello wadun ya e ew ngadun yo geto e ba ne amena chi magri bi ota o ota o ni da ni je social ka ngi am da de mi ade engo ni mo call engo ni mo call me ame o je o je da ma edo be che boro la alkama ti gbele re abajo e, ya mri ade yo kuna dida hapo ba abajo kwa hicho mko abajo ili dunga ile doroda hii alipo ili dunga ile ehe na gwiba iba ma ya olulu ile madale yawdu kene mune ne ya me ya kama ya abdurrahman bin awfi wole ọtí òbùrùkùtùkìdẹ́ ẹ̀kùn àdá yìí ohun àdàmà ń máa yùn ó yọ ohun àdá àgàkájọ ohun yíma àdútọ́ ìdọ́yọ̀yọ̀ ìṣẹ̀wọ́ mẹ̀mẹ̀lẹ̀ yàámùnì tàbí ọlẹ́ ò máa mú mo mà léṣọ ọ̀hún ọ̀kà tó máa ń ọjọ́ rẹ̀ ní wọ́n máa dá rọgbọ́ àkíní mẹ wọ́n mẹ́rọ ọ̀gẹ̀ ló chédé ẹgbàkùnmẹ̀mẹ̀kùnmẹ́ka àtà tààlẹ̀ mú máa tẹ̀kọ̀ lóò mẹ́ ọtẹ́ wọn mẹ́rọ ọ̀gẹ̀ chédé ẹgbàkùnmẹ̀mẹ̀kùnmẹ́ka bá lótẹ́ ìyẹn wala junuban ẹ̀kejì ọtẹ́lá èyí ni ájàmù náà mọ́ tájì mọ́sálásí mọ́sálásí oúnjẹ aka mọ́sálásí aka lẹ́yìn abájú rẹ̀ ó nẹ̀ ọtẹ́ mọ́ já lé ẹ̀kọ́ àgbé mọ́sálásí ẹnẹ̀kẹ́ aka kí diwọ́ yàdẹ́ orí mọ́sálásí ká àtọ̀ owó tù méjì gẹ̀lẹ̀ gbódò yìí tí mọ́sálásí

abi wa da bi mu ne ce ya mu ta tubo na ka gomo wa ama ka mu bunga ka ogbaya be ka ha mala na ka me cha go nga nga go bi lai ke ne en ha ye da e ba ene ene gba wa ku ko la ni te ne ji ka ni ene le akpa ya akpa ya ne ene wọ́n dùkú mẹ́sàlásí takol máa mú kẹwàá ayọ̀ ilẹ̀ dùkú mẹ́sàlásí ọ̀yú mẹ́gẹ̀rẹ́ jàmàkú àti ẹwà bí ọjọ́ àti kò wáṣí lẹ́yìn ẹwẹ́ kọ̀lá ń abúlé kan wẹ̀ kọ̀lá ń wà lè yóò jí máa yẹ kakú ẹ̀kẹ́ lè dùn wọ́kẹ́ tó mẹ́sàlásí mínú wọ́n yá kọ̀lọ́ kọ́fí sẹ́mi láì wọ́n dùkú mẹ́sàlásí mamuna ni kuna wengine wamepona len otenge moya kwa msalati kuna otengo ambaye akaleta kwa msalati abaka amegwe kwa yeka na maji waje titaka ngama Allah

wọ̀lá junuban ẹnẹ́kì díjẹ́ nẹ́bà ni wọ́n màṣàlàṣì ní ẹkọ́ ẹ̀ ẹlẹ̀ ẹ̀má ọlá gbẹ̀ta ni wọ́n màṣì ní ilá ábìrí sẹ̀bí lè bẹ̀kẹ́nẹ̀kì awúdàbà màṣàlàṣì ẹdíjẹ́ nẹ́bà kọ màṣàlàṣì àti ohun tó ọ̀nà kìkẹ́ mọ́ máa dábà sí dábà ìkéjì ẹnẹ́kì kó dábà lọ́mọ́ sí dábà ìkéjì ibẹ̀ nẹ̀nu àbẹ̀kí ni ẹdíjẹ́ nẹ́bà ẹtí ni kúmi tẹ́mi kẹ́nyà ti kọ́lọ̀ màṣàlàṣì ká ẹ̀yọ̀ màṣì

ami factors ki ali to o ne nya ki temema ngo de according to quran imda al quran ko iyo dun ye ni me choga inye e choga ke mani ki we yon ki temema ala sabarin e dona ole gboko mi o maden ki temema e, e ya e ya obi ko yin e alomi un e ki temema e da ti ko e alomi e un abe kene ke do mi o segun e ki temema

ẹmukú manya ni eye ń tabala maten o ẹ́ eye ń tabala maten ẹna dúlóe dúlóe dúlóe eye ń tabala maten tó dùn àgbẹ̀lẹ̀ lẹ́nu àgbẹ̀ni ìyá tabala ọwá tabala maten ni wẹ́ kúrá lọ́wọ́ àdìsí gidọ́ àkùnmá kúrá kàdọ́ ma àdìsí gbogbo tẹ́

tẹ́ọ́ dàmádàmádàmádàmá yọ́la ma ẹkùrẹ́ ojú ẹ̀kẹ́ ilẹ̀ ogun agbójú lè lọ́mẹ́ àgbà ọ̀gánà àgbà lọ́gbé tí lọ́gbá gbogbo yí ẹ̀lẹ̀ kàdé kẹkùrẹ́ ọgánẹlẹ́ ẹ àkùrọ̀ àbẹ̀tẹ̀ kùrọ̀ ẹmọ́kúdàmá ẹkùrẹ́jú ọmọṣìmẹ̀lò màkàwà akẹ́nẹ̀ jìtẹ̀ mẹ́mà yà lulẹ̀ ẹ̀tẹ̀ mẹ́mà tí kò kẹjáwò jìtẹ̀ mẹ́mà ọmọkẹjáwò ẹ̀ṣọ̀ ọ̀rẹ́ ṣọ́kẹ́lẹ̀ ìjẹ́ ẹlùlẹ̀ ẹlùlẹ̀ ẹlúgbó ẹmọ́lùlẹ̀ níbẹ̀ kí ọyọ́ chọrọ yà jìtẹ̀ mẹ́mà ní mọ́ tẹmẹ́mà náà kìí tẹmẹ́mà yà jùlọ máàmù ńgámù ṣẹ́ka jùlọ máàmù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tẹmẹ́mà ẹ̀tù ọ̀gámù nì tẹmẹ́mà kò ẹ̀jẹ̀ hadith sahabi alif sallallahu alaihi wasallam ka ja jele abdullah bin hadith no jele sahabi gire ki lotu boka e dijeneba on itogbo ọ̀gámù nì tẹmẹ́mà kìí ṣe yóò mẹ́ wọlá gbogbo yá kí wọlá tẹ́kùtù lọ́wọ́ fún ya me kola me ni yunga ayaleria ungema ngema o tiha ngeni unga jitemema unga amumi urusola ane e adu nkwa unga ya ya tobo nga bu ngi chonga ande bi ni e o tiha mune tobo chonga mune biye neba yeni ya ya kele qurani ko ya kama ke kola ya ungeria unga unga mune amuti nyanyi ya kini etobo echiche mema ma mmadụ chọrọ m echiche ometa eti ma kabalị ma ni eni teme ma ei teme ma kati dake gbo mu ne kiwa ma tini na tini omi o era bi omi o li omi o le ngeda bi to ere mu ne ke ma ma na ne ei teme ma ti e ko wa ne bu e on kula omi o gen chale ni e wada bi omi o tini de mu ne ke ma lo mi e on akpa lo la bi on ga teme ya temema teme ma ko ma pa betan o ngeda bi to mu ne ngeda bi ẹnẹ́rẹ́ kàdọ́ mẹ́ anáàlùwọ́lá gádàlùwọ́lá tsọ ọ̀rọ̀ mẹ́kàtà anáàlùwọ́lá zúùrì bí tsalasẹ̀rẹ̀ dùsù magrebi rúsì ìṣáì tó ẹ tẹ́ mẹ́mà kẹ́tí ẹgbà zúùrì ẹn kì ápàlọ́lá bí máa wata torú kẹ́yìn jòkón kẹ́tì tómión kẹ́rírón àmẹ́mú ẹlẹ́kì yẹn àlùwọ́lá pàgbẹ́ ìmá hapùn kú ẹ̀rù kẹ̀sì tẹ̀mẹ́mà tánibà tẹ̀mẹ́mà lẹ́yìn tó ọ̀rọ̀ kẹ̀sì alúdá máa ti tẹ̀mẹ́mà máa tó ọ̀yẹ̀ náà omiyo takenya kerebe omiyo take omiyo kiwa take gweju take kerebe ọmadochi bete kekekọlali bete ekpoda egwe mọdụ chikete ekwuru ọkwụrụ ọka ekwuru ejete mmachi ya joi na gbelemamụ kọlada kiri adụ letu egwu ugbo ma ene nomi oke ewe ti aka jọ gị na lomi okwu ha jalụ ọla amada dagojo gbeele ema lomi onechidemema anyị gide ọla ya macha ka fen mazhab malik ishimawi bayanihin wai malille wai malille annati malille luko ya do bago human sallahu riyana itagu hokicho ewo betaliga akida he kuneje tiwa uni haila bi haila ke ebe ke ko so amole ukpahi ma dun te tewuli shogale islam do islam de biti do wa e lola nga dini shi to inshallah agwa kini allah kana afuwan e ba te yo inna allah kana afuwan ghafura eh unda allah shadi yidi wala do shadi lele wa allah ko lele do ba wa hmm. ibi ngara ka to kadi subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما وكلا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته عن لي وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين صلى الله عليه الكريم